ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tó fẹ́ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún dẹ́bàá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ Samuel Olúwayọ̀ Ọlámídé dókítà Ọlámídé lórúkọ mi èmi àtọ́pẹ́yẹmí Amọ́sùn náà lájọ wà lórí ètò a sì ti mm. lálejò wa mm. nílé agbára fún mm. tòní àlejò wa ní tẹ́ ẹ̀ mọ̀ bí ẹni mowó ni ajàfẹ́tọ̀ ọmọnìyàn àwọn náà ni olùdásílẹ̀ World Institute for Peace àjọ tó ń pè fún àlàáfíà ní tìbútòrò àgbáyé wọ́n tún mọ̀ nípa òṣèlú ẹ bá wa kí àwọn aráalé. mo kí gbogbo aráalé ẹ káàárọ̀ hmm. ẹ kú ojúmọ́. ẹ ṣeun ẹ jẹ́ kí abẹ ṣiṣẹ́ torí wọ́n ní àyà bẹ́ẹ̀lẹ̀ ọbẹ̀ ààrẹ àwa bẹ́ẹ̀lẹ̀ báyìí adàgbà abẹ́ gan ajókòó báyìí ajókòó ṣiṣẹ́. <laughs> ẹ kó tó di wípé àbọ̀ sí national national náà ni o àmọ́ gbangba wáyé nípínlẹ̀ Ògùn ni mo fẹ́ ká kọ́kọ́ lọ ó jẹ mí lógún torí mo ti sọ fáwọn aráalé pé wọ́n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín lórí ẹ̀ àmọ́ àkọ́kọ́ béèrè ìbéèrè òun náà local government chairman alága ìjọba ìbílẹ̀ ní Ògùn ní Ìjẹ̀bú East nípínlẹ̀ Ògùn Adébáyọ̀ ó fi ẹ̀sùn kan Adédayọ̀ ó hmm. fẹ̀sùn kan Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún gómìnà wọn pé ó gbé ó kọjú owó ìjọba ìbílẹ̀ síbòmíì kò pẹ́ ọjọ́ alẹ́ ọjọ́ òun náà ni a gbọ́ fìrìnfìrìn tí àwọn kánsílọ̀ tí wọ́n ti ń lọ jókòó lọ́jọ́ kejì pé wọ́n yọ wọ́n sì yọ àwọn kánsílọ̀ ọ̀dọ́ tiẹ̀ ọjọ́ eh, ẹtì ọ̀hún náà la tún gbọ́ pé adss ni wọ́n lọ mú wọn ní gómìnà Dàpọ̀ Abíọ́dún kọ̀wé sáwọn wípé ọ̀rọ̀ tó ń sọ so ó fi incite kí ni eléèbó máa ń pè ó fi ń dàlú hmm. ó ń jẹ́ kí ìpayà máa dé báwọn èèyàn lórí kíni lórí kó sọ wípé gómìnà ó darí owó síbi tí ò yẹ tí gómìnà sì sọ pé wọn ò darí owó síbi tí ò yẹ a rò pé n tó yẹ kó tó kẹ́yìn ẹ̀ òun ni pé kọ́rọ̀ ilé ẹjọ́ wáyé a máa rí i pé wọ́n fi sí eh, akóló àwọn DSS fódìdí wákàtí tó lé ní méjì dín láàdọ́ta ìgbà tí Fálànà tó sọ̀rọ̀ tí àwa náà tó kígbe táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kígbe ló di pé wọ́n fi ilẹ̀ lánàá àmọ́ tí lóun ò ní òun ò ní tẹ́tì òun ò ní sẹ́ lórí nǹkan tóun sọ kí lẹ rí sí gbogbo ìgbésẹ̀ yìí bí àwọn kánsílọ̀ bí wọ́n ṣe yọ bí wọ́n ṣe báwọn díẹ̀ sí bó ṣe bọ́ síta ṣe rò pó kàn lè bọ́ta láì lẹ́rìí. Hmm. mo kí gbogbo ẹ̀yin aráalé lẹ́ẹ̀kan sí i nípa ìbéèrè tẹ béèrè yẹn wà ní wípé tí dìdìrìn yẹn tó bá dá ẹjọ́ hmm. tó bá ro ẹjọ́ dìdìrìn yẹn kọ́ ní ọ̀dà dìdìrìn yẹn yóò dà hmm. hmm. and then tí gbogbo yẹn tó bá ti sọ pé ah, òun mọ ọ̀rọ̀ sọ ó bá ti wà kó mọ rántí pé àwọn tó mọ̀rọ̀ gbọ́ ó wà àwọn náà wà pé ó dáa kí ẹ lọ́ra kí ẹ mọ̀ yára láti gbòòrò hmm. kí ẹ dẹ̀ mọ̀. ẹ̀mí wípé owó tó wá láti ìjọba àpapọ̀ pé wọn ò fáwọn tó fẹ̀sùn kan nú o. ibi tí mo lọ lélẹ̀ hmm. àkọ́kọ́ ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ condemn mi ní condemn Dàpọ̀ nìkan hmm. gbogbo tó ń jẹ́ gọ́vnọ̀ ní orílẹ̀-èdè yìí kò ń ṣe ìní kò ń ṣe àná àpapọ̀ ṣe ló ti ṣe ọ̀rọ̀ autonomy òfin fáwọn local government pé owó local government tó. ẹ máa kó máa lọ sá àpò wọn. Hmm. so màá fi èyí màá fi bú ìjọba ẹ̀yẹn eh, ìpínlẹ̀ kọ̀ọ̀kan hmm. lórí ẹ̀ pé só bójúmu lọ́dọ̀ tèmi kò bójúmu. sáwọn ni ìgbà tó jọba àpapọ̀ kó máa di owó tí wọ́n mọ́wọ́. owó tó bá jẹ́ ti local government kí àwọn gómìnà kọ́mọ sí kíni kájọ kó mọ lọ sí àpò local government eléyìí tó bá jẹ́ ti ah, owó tó bá jẹ́ ti local government káwọn gómìnà jẹ́ kí kíni kẹ́jọ́ kó mọ lọ sápò local government ní kíákíá hmm. tí owó yẹn bá ti kíni tó bá ti ń dé sípínlẹ̀ ìkànnì ẹ. kẹ́ ẹ tó tẹ̀wájú ẹlẹ́ẹ̀kejì. ẹ kẹ́ ẹ tó tẹ̀wájú ẹja dókè lọ́hùn torí <laughs> wọ́n ti ń kọ̀ wá nílé agbára ẹja dókè lọ́hùn tá a bá padà dé ní ìsìn kẹ́ ẹ wá tẹ̀wá mo mọ bí tẹ́ ẹ dé ẹlẹ́ẹ̀kejì lẹ́dẹ̀ o torí tá a bá padà dé à ń lọ à ń bọ̀ àti ìdè. ń bọ̀ lórí ìkà ṣàfojúsùn ayé tó rẹwà. tọ ẹ káàbọ̀ padà ẹ já tẹ̀wájú lọ́lọ́gàn-an mm-hmm. ibi ẹlẹ́ẹ̀kejì mm-hmm. lẹ́dẹ́ ẹ ti ṣàkọ́kọ́ ẹ fi sọ fún gbogbo gómìnà yìí pé ẹ ṣe dáadáa ẹ jẹ́ kó wọ́n máa lọ sọ́dọ̀ wọn ẹ wá bọ́ sẹ́lẹ̀ kejì. náà màá tún ara ọkùnrin náà sọ mm-hmm. pé mò ń èmi bí orúkọ mi àti pé mo jẹ́ chairman fún àjọ tó ń pè fàlàfíà káàkiri àgbáyé tí mo jẹ́ àjàfẹ́tọ̀ọ́ mo sọ wípé mo condemn gbogbo ní tó gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń fi ẹ̀tọ́ local government tí wọ́n fi ń dùn wọ́n. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá yẹ pé lóòótọ́ nìyẹn nípínlẹ̀ Ògùn kó sì Dàpọ̀ Abíọ́dún nìkan ló jẹ̀bi ẹ̀sùn yìí ká ní bẹ́ẹ̀ ló ṣe rí hmm. Hmm. gbogbo àwọn amọ̀ pé sàṣà ní inú ìpa rí gómìnà kan tó ń san tó fi autonomy yẹn sílẹ̀ fáwọn àwọn kan ti ò máa bójú tówó dáadáa hmm. ẹ ṣe wá ń fún wọn ní bílíọ̀nù mẹ́ta àbí méjì lóṣù. tẹ báyìí báyẹn mo condemn gbogbo tí ń jẹ́ gómìnà nílẹ̀ nàìjíríà hmm. lórílẹ̀‐èdè nàìjíríà fún wípé wọ́n ń fi ẹ̀tọ́ local government wọ́n fi ń dùn wọ́n ẹlẹ́ẹ̀kejì ni pé màá tún bu ẹnu àtẹ́ lu e, ìjọba àpapọ̀ náà hmm. kí ni bá péjọba àpapọ̀ ilé tó fẹ́ dé hmm. láti ìjọba àpapọ̀ wá sẹ́yìn tí wọ́n ń sọ̀rọ̀ autonomy autonomy autonomy because ó yẹ kí ìjọba àpapọ̀ lè mọ̀ yí pé táwọn bá ti ń sanwó jẹ́ pé àwọn ń sanwó papọ̀ sákàǹtì àwọn gómìnà ni mm. àwọn gómìnà ń gbọ́n wọ́n dẹ̀ fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì eléyìí ìṣẹ́ ẹlẹ́ẹ̀kejì olóyìnbá election ó mm. fẹ́ kówó jọ hmm. mm. ó yẹ kí àkáǹtì local government kọ̀ọ̀kan kó wà lárọ̀ọ́wọ́tó ìjọba àpapọ̀ lókè hmm. gbogbo ìmọ̀ san direct òun mm-hmm. ni eléyìí tó wáyé lẹ́gbẹ̀ta ni pé màá bú arákùnrin alága ìpínlẹ̀ Ògùn yẹn náà hmm. ṣé òun ní ni wọn àṣẹ̀ṣẹ̀ fún wọn ní autonomy yẹn hmm. ṣé èmi ni gómìnà tó fẹ̀sùn kàn yìí bí ẹsẹ̀ rẹ ń sọ níwọ̀n tí náà fún wọn ní owó local government yẹn hmm. àbí níwọ̀n náà owó yẹn síbi tó yẹ kán náà sí hmm. tó fi jẹ́ pé nísìn tẹ́bá lẹ́yìn yóò lè jẹ́ pé nǹkan tó fa tó fi sọ̀rọ̀ sí bóyá wọ́n ti fi ẹ̀tọ́ rẹ̀ kan dò ó àwọn tó jẹ́ leaders tó jẹ́ political class ìmọ̀ ń sọ̀kan ni tí nǹkan tó jọ ń pín tó bá ti yẹ tó bá ti lọ ìgbà tó bá lè yẹ gẹrẹ báyìí. abẹ́sí ń gbàdúgbò. bẹ́ẹ̀ ni pé ariwo bẹ̀rẹ̀ àwọn hmm. tó bá pè padà lónìí nípínlẹ̀ Ògùn tó yá ó yá báabáa ní tòótọ́ wà nílẹ̀ bó ṣe ń lọ hmm. kò ní sọ̀rọ̀ mọ́. Hmm. àfi tó bá yẹ pé ti láwọn kan tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń tì lábẹ́ ló pé ó yá lọ ó yá lọ ó yá lọ àáfọ̀n nìkan ó yá lọ òun ló kù. wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ náà wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ bọ̀ kíjọba ìpínlẹ̀ Ògùn yẹn sáré gómìnà ìpínlẹ̀ Ògùn tó bá yẹ pé lóòótọ́ ni ká mọ̀ pé kì í ṣe pé àwọn yẹn bóyá àwọn nìkan gan ni ó attack hmm. ó attack gbogbo governors across the country ni pátápátá hmm. Hmm. because báwo ni ó tó jẹ́ local government náà sí lè release fún wọn káwọn náà tiẹ̀ ní project tí wọ́n mọ̀ sí ìjọba àbílẹ̀ wọn kí lẹ̀ ló fa kí ni foundation ìjọba àbílẹ̀ ṣèbí torí kí ètò ìṣèjọba ó lè bá ọmọ ẹgbẹ́ ẹ̀sẹ̀ kúkú ni ojú gómìnà rẹ̀ tó gbogbo ibi láéláé ojú gómìnà tó gbogbo ìbílẹ̀ hmm. tó wà lábẹ́ rẹ̀ hmm. làwọn alága fi wà so owó tó wá dé owó local government autonomy ogun ti wà tó wáyé pé president ti accent sí kí àwọn gómìnà kẹ́kẹ́ káwọn alága kán máa gba owó wọn fúnra wọn kán máa sanwó òṣìṣẹ́ fúnra wọn kán máa sanwó àwọn tó wà lábẹ́ wọn fúnra wọn kán máa ṣe àwọn ọ̀nà fúnra wọn hmm. kí àwọn gómìnà kan yọwọ́ ń bẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ta bá Dàpọ̀ Abíọ́dún ó ta bá ládàá tó fẹ̀sùn kan Dàpọ̀ Abíọ́dún ó ta bá gómìnà ilẹ̀ eh, Nàìjíríà ó ta bá rẹ̀ ilẹ̀ yìí. Mm. Mm. Mm. ẹ ṣeun ẹ ṣeun ẹ àwa tún sọ bákan náà wípé ẹ ṣe é ṣe pé ká tún dá àwọn tó jẹ́ ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà lẹ́bi lórí. torí ẹ mọ gbọ́ àlè dá àwọn house of assembly lẹ́bi o àìmọye bill ní house of assembly ni wọ́n pass náà executive lágbára lórí ẹ irú onímọ̀ àdìfẹ́bìlà tí national assembly bá ní ọtọ́ náà dá àwọn ti ṣe àwọn ti parẹ́ tí president bá ti sọ pé yá go ahead Mm. káà sẹ́ǹsì mm. kò sí ìgbésẹ̀ bẹ́ẹ̀ lórí. wọ́n ṣèwárò wípé nígbà tí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ eh, tí a ti ṣe tiwọn ilé ìgbìmọ̀ asòfin kékeré ti ṣe tiwọn mhm. àwọn ìpínlẹ̀ àwọn ilé asòfin ìpínlẹ̀ lókun tán ti fọwọ́ sí ṣé èrò pé tán bá tiẹ̀ kọ́ tiẹ̀ kọ́kọ́ ṣe tiwọn náà kámọ̀ pé tó mhm. ó kú lọ́rùn wọn àwọn gómìnà lókun mhm. tí wọn ò fọwọ́ sí. bọ̀ ara àwọn stéèjì kan tán láwọn house of assembly mm. wọn ti five assembly Ogun State hmm. pé àwọn náà gbọ́dọ̀ sí kí n jágbó wọn tí ì sí tẹ́lẹ̀ àwọn náà sì í sí hmm. ṣùgbọ́n ó dàgbọ́n sí lọ́yọ̀ state hmm. ṣéṣe ìmákindé tó ń sọ ni kò sọ autonomy náà kò release ọtọ kò sí ìdọ́gbẹ́ autonomy ní Ọ̀yọ́ náà kò sí lọ́sùn kò sí káàkiri àwọn gómìnà yẹn ọmọ wa òun ló kí tó yìí àwọn bẹ́ẹ̀ ṣe àwọn ìtọ́lẹ̀ àwọn bẹ́ẹ̀ ṣe yẹn ṣèbí nǹkan táwọn bá ṣe níbi yẹn local government náà ní èdè ibi táwọn ìjọba lórí local government náà níbẹ̀ àwọn tó wà lábẹ́ àwọn local government ní ìdánwò nìyẹn tí ìjọba àpapọ̀ bá wọn pé lóòótọ́ àwọn fẹ́ sí kínní mm. kí wọ́n through national assembly mm. kan give order fún gbogbo àwọn states àwọn house of assemblies pé ẹ gbọ́dọ̀ make sure pé owó bó ṣe lọ direct yìí àkáǹtì kọ́dọ̀ pé akara general of the federation. Mm. má sanwó àwọn ìjọba sílẹ̀ má sanwó àwọn ilé sí owó ọ̀dọ̀ àwọn ìbílẹ̀ kọ̀ọ̀kan àwọn sọ̀rọ̀ sáà ní bí wọ́n ṣe máa tí local government yóò bá ṣe dáadáa hmm. aráàlú lè lọ ra mú ìdìbò àwọn tá a jọ ń gbé ni àmọ́ ilé wọn hmm. tá a bá rí ní ọ̀sẹ̀ kan a rí ọmọ ẹ̀ tá a bá rí ọmọ ẹ̀ lọ́wọ́ a rí àwọ̀ ẹ̀ tá a bá rí a rí ya rẹ̀ ilé tá a rí báwa wá sí ìdásí bukọ̀nù kánsílẹ̀ báwa ń gbé a bù lọ́wọ́ bóyá ọ̀gá rẹ̀ tó bá wà ó mọ adé bẹ̀. ọ̀gbẹ́ni Kamilu mo Kamilu wọ́n rántí wípé nígbà tí àwa wà nílé ìwé ńgbà náà hmm. alága ìjọba ìbílẹ̀ wa láyé ìgbà kálà Mm. tá a ti ṣe tá a ti níjọba ìbílẹ̀ gbẹ̀yìn mm-hmm. àbí bẹ́ẹ̀ kọ́ láti gbà wọn ní <laughs> tá a ti ṣètò tó tó mm. mọ́yán lórí gbẹ̀yìn mm. ìpínlẹ̀ ọ̀yọ́ ètò ìjọba ìbílẹ̀ tó mọ́yán lórí gbẹ̀yìn àwọn alága mo tilẹ̀ èmi wà lára àwọn tó tilẹ̀kùn géètì pé alága ìjọba ìbílẹ̀ wa ò ní jáde àfikún san bọ́sìrì wa mm-hmm. sẹ́ni tẹ́ ń fún ní two billion lóṣù bíi mẹ́jọ dáàbò kọ́ wa san bọ́sìrì lọ́rẹ́ lápapàdodo nígbà tí ò sí tó wó tí ó tó ń bẹ ní ọ̀dọ̀ ẹ̀ ńgbà yẹn tẹ̀ gbọ́dọ̀ wọn ní five hundred and ninety nine eh, million hmm. mo ní five hundred and ninety nine million iṣẹ́ mélòó hmm. gbọ́dọ̀ wọn ní eh, eh, lọ́sẹ̀ o five hundred and ninety nine thousand naira wọn gbọ́dọ̀ náà kíní kan ah, ah, hmm. níjọba àbílẹ̀ kí wọ́n fi thousand sí. ó jẹ́ pé tíjọba àbílẹ̀ ó bá ṣe ọ̀nà kìlómítà kan wọ́n ṣe gbàṣẹ. wọ́n sì sọ wá. ẹ fún mi ibi tó mi lọ bẹ pé kí ìjọba àpapọ̀ ìlú gba àwọn ìbílẹ̀ lọ́wọ́ àwọn state ìjọba àpapọ̀ ló lè ṣe. ọ̀dà ẹja kò lórí yìí hùn ẹja bọ́ sórí ọ̀rọ̀ tribunal tí ó dájọ́ lọ́la mhm. àwọn kan ti ń gbé ìgbésẹ̀ wọn ó ṣèfẹ̀hónú hàn mm. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ológun sọ pé àà hmm, ẹ̀yin tẹ́ fẹ́ ṣèfẹ̀hónú hàn <laughs> yìí ẹ ṣọ́ra yín kí ni àmọ̀ràn yín àti pé kí lẹ̀ ń fojú wòye àwọn kan láwọn ò gbàgbọ́ nínú tribunal kìnìkan kìnìkan àwọn kan láwọn ò gbàgbọ́ kí ni ìwòye yín lórí ìdájọ́ tí ó wáyé lọ́la àkọ́kọ́ ni wípé mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ gbọ́ ata di ọmọ orílẹ̀-èdè yìí tá a dẹ̀ ń gbé lórílẹ̀-èdè yìí because àwọn ìkájọ́ wọn rèé wọn ìgbélódé wọn dẹ̀ ń ta òkò sínú ilé tó mm-hmm. tó bá tàkò sínú ilé bó bá òbí wọn bó bá ìyá tó bí wọn ló gan àwọn òsín bí kì í sáwọn olùkó bá lórí mm-hmm. ibi tó ń lọ ni wípé gbogbo ata di ọmọ orílẹ̀-èdè yìí mo fẹ́ gbà níyànjú mo fẹ́ ká mọ̀ wípé ní irú ìṣèjọba tí ó máa ń jẹ́ kí ìdàgbàsókè kó wáyé àti ìpìlẹ̀ ìṣèjọba òun ni wípé a ní ẹ̀ka mẹ́ta tí wọ́n fi ń ṣèjọba alẹ́ ìgbọ́n pè ní executive eléyìí tó hmm. jẹ́ pé ààrẹ gómìnà kankan jẹ́ aláṣẹ hmm. a ní ti legislative tó jẹ́ àwọn amòfin ẹ̀yìn house of hmm. assembly bẹ́ẹ̀ a ní judiciary tó jẹ́ ti àwọn ètò ìdájọ́ ah. a dẹ̀ mọ̀ yín pé eléyìí tó jẹ́ legislative yẹn ó ti gbé kalẹ̀ àwọn ìlànà tí a fi mọ̀ sí election then ẹni tí mo bá ń bí kí nìkan tí ó ṣe ara kan ló gbé kalẹ̀ ní wípé tí a bá ti ṣe ẹni ìbò tá a bá ti di ìbò èyíkéyìí ẹni tó bá bínú nígbà àwọn èèyàn méjẹ wọ̀nyẹn méjẹ kí ló ṣe wọ́n ní kó gba ọ̀dọ̀ judiciary lọ tó jẹ́ lẹ́kẹta judiciary yóò wá sí kí ló ṣe ìgbéyẹ̀wò yóò pè wọ́n ìwọ rojọ́ rojọ́ mú ẹlẹ́rìí ẹ̀ wá tó bá ti mú wá báyìí ló máa ọ̀rọ̀ judiciary yẹn la wà báyìí ní eléyìí tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ rẹ̀ ọ̀la bọ́tùlá kọ́ lọ́la so judiciary káwọn èèyàn káwọn kí ni ká bọ̀wọ̀ fún judiciary torí pé nǹkan tó bá ti sọ òun ni final hmm. bẹ́ẹ̀ ni judiciary lẹ́yìn judiciary ọlọ́run ló tó kàn à ah, nínú judiciary eléyìí tó ga jù ohun tó ní supreme court àdàpọ̀ hmm. lọ́la àpíìlì ni hmm. yóò fi tribunal àwọn ìṣèdájọ́ hmm. lọ́la lẹ́yìn tó comprise àwọn adájọ́ àpíìlì ó dẹ̀ pé chance ìjọba láti lọ sí supreme láti lọ sí àpíìlì láti lọ sí àpíìlì mi ìyẹn ní eh. Eh, eh, after àtọ̀lá yìí so gbogbo ẹnikẹ́ni tí ìdájọ́ tí wọ́n bá dá lọ́la tí ò bá ti tẹ́ lọ́rùn káṣe kí ni ká tẹ̀lé nǹkan tí legislative tán fi kalẹ̀ gòkè a tún lè proceed síwájú kò tẹ́mi lọ́rùn hmm. bàbá débẹ̀ ó lè padà a ti rí ní orílẹ̀-èdè yìí a rí eh, gọ́fúnà tí ó jẹ́ pé ó ní wọ́n yànjẹ́ ìgbàgbà ọ̀kan tó dẹ̀ lọ sí eh, ilé ẹjọ́ tó jẹ́ pé bó ṣe lùsì ó padà tó padà wọ́n ìlé àti ìwé pé ó padà lùsì ni àyàgbé hmm. náà ti yàn oúnjẹ sẹ́yìn hmm. tó jẹ́ pé ó gba ẹ̀tọ́ ẹ̀ padà hmm. ààrẹ ń jẹ́ pé wọ́n yàn jẹ́ wọ́n gbà fún mi ó gbà padà àti local government àti house of assembly àwọn house of àwọn house of assembly members àti house of representative members káàkiri káàkiri tó yẹ pé wọ́n ti approach court hmm. gẹ́gẹ́ bí ilé ìtura wáyé lọ́la yìí hmm. tí wọ́n dẹ̀ padà rí ẹ̀tọ́ wọn tí wọ́n rí gbà padà tó mo fẹ́ rọ gbogbo ọmọ nàìjíríà ìgbélé tí ó ṣẹlẹ̀ lọ́la nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ òní process ọ̀la so tó bá jẹ́ outcome ká sì kí ni ẹ ká mọ́ra kí a má jẹ́ kí ó da àlàáfíà orílẹ̀-èdè because ìgbà tá à ń fèsì ní orílẹ̀-èdè yìí nísìn ó lè kọjá ká tún abẹ́dá wàhálà sílẹ̀ mm. ṣé bá ti rí ẹ̀kọ́ kan jẹ mm. àwọn rẹ́bà jẹ mm. kìnnì kan la ká mọ̀ wá tún mú wàhálà tí ó lè ọ̀rọ̀ ẹkọ́nọ́mì là ń bá tù nípa ọ̀rọ̀ subsidy remover ọ̀rọ̀ no subsidy remover ká mọ̀ tún wá dá wàhálà ní ìsílẹ̀ because ẹni tí ò tí ì jẹun tẹ̀bẹ̀ ń pe yáyà ìpáyà ìpáyà ìpáyà táyà rẹ̀ fò gbà tó nọlẹ̀ tó kú àwọn òbí rẹ̀ àbí àwọn ọmọ rẹ̀ inú òní dùn sí yín o ẹnikẹ́ni tí gbọ́gbọ́n ni wọ́n fẹ́ ṣèwọ́de mm. ẹnikẹ́ni tí ó bá ṣèwọ́de a ní ẹ̀tọ́ láti ṣèwọ́de mm-hmm. nǹkan tí constitution orílẹ̀-èdè yìí tó sọ nìyẹn a ní ẹ̀tọ́ àfúrá mẹ́tàlá àti sọ wípé a ní ẹ̀tọ́ láti ṣèwọ́de bọ́ bẹ́ẹ̀ náà ni òfin orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó sọ wípé gbogbo ìwọ́de tí a bá ṣe kò gbọ́dọ̀ dá àlàáfíà orílẹ̀-èdè àbí ìpínlẹ̀ àbí ìbílẹ̀ ibi tí a bá wà kò gbọ́dọ̀ dá láàmú so èmi ò ní kẹ́lẹ́ mọ̀ sí ìwọ́de ní ẹ̀yìn outcome òkìní hmm. gbogbo ìwọ́de tí a bá ṣe hmm. ká má jẹ́ kó da àlàáfíà orílẹ̀-èdè yìí rú hmm. ìmọ̀ràn mi nìyẹn ẹ ṣeun ká tó wá lọ sí ilé agbára nígbà táwọn èèyàn tó máa pè wá ní ti ọmọ tí wọ́n wá ìfun rẹ̀ tì ní ilé ìkọ́ṣẹ́ ìṣègùn lut nílùú èkó àwọn dókítà sọ pé dáàkà ni pé wọ́n ti ṣiṣẹ́ abẹ fọ́mọ ọ̀hún rí wípé àwọn ò rí ìfúnnú ẹ̀ ìyá ọmọ dẹ̀ sọ wípé rárá o wọ́n iṣẹ́ abẹ fún un rí o. lóòótọ́ gómìnà Sanwó-Olú ti wọ́n ti dá sí i pé ntọ́hún tẹ̀ kọ́kọ́ fẹ́ ni pé ọmọ gbọ́dọ̀ ọmọ òkú ọmọ òye àkìyẹ kòkò ewu kọ́mọ mm. tiẹ̀ kọ́kọ́ yè náà mm. pé àwọn wà gbégbèsè àmọ́ ilé asòfin ìpínlẹ̀ Èkó gan wọ́n ti gbégbèsè báyìí wọ́n láwọn ń ṣèwádìí mm. n ń yà wá lẹ́nu ni wípé bó o ní fún ó ṣe. bó o ló ṣe pòórá. bó ló ṣe pòórá. sẹ́rí àkọ́kọ́ ni pé èmi ò kí ń ṣe dókítà hmm. ṣùgbọ́n àwọn nǹkan mímọ̀ yẹ pé èèyàn máa ń èèyàn máa ń ṣe ala tí èèyàn bá dẹ̀ ṣe ala rẹ̀ tí ó dẹ̀ kó báyẹn tí ó fìyàn sínú ìgbèkùn ayérayé hmm. tó bá ṣe wí pé lóòótọ́ ni pé àwọn dókítà tí wọ́n ṣe sí abẹ́fọ́mọ yìí hmm. wọ́n hàn báyìí fún nínú ọmọ yẹn ní táìmù yẹn ní tó fi ń dá nínú làákàyè ò ní wí pé kí wọ́n pe àwọn òbí ọmọ yẹn ká tó kọ̀ǹtínú ẹ wá o àti lakùn ọmọ yìí àbáfẹ́ ń o kán jẹ́ kí àwọn òbí ọmọ yẹn kán rí kán dẹ̀ pé àwọn tó jẹ́ aláṣẹ pé ẹ wá wo nǹkan tá rí o hmm. bàtà aláàánú ọmọ yìí àbá fún bẹ́ẹ̀ bọ́ wọ́n ṣe yẹn wọ́n sọ fún bí ọmọ yẹn hmm. náà ìyá ọmọ yẹn hmm. káàtì wà nílò ìtọ́ lọmọ yẹn nífẹ̀ẹ́ onígbó wọn jọ ṣe iṣẹ́ abẹ́mú níbì kan ìyá ọmọ yẹn ní nǹkan tí wọ́n padà sọ ní pé ìfúnkan sọ ní pé òun ò dẹ̀ ṣe sí abẹ́ fọmọ òun rí sẹ́ni pé ọ̀rọ̀ yẹn ó so sínú lẹ́nu ó buyọ̀ sí mm. èmi wàá rọ àwọn house assembly nípínlẹ̀ èkó wípé kan torí tọlọ́n kan ṣe ìwádìí fínífíní mm. àkọ́kọ́ ni pé kán mọ̀ fi ẹ̀músàn bọ̀ kámọ̀ torí pé ẹjọ́ pé wọ́n rí fún nínú ọmọ pé kinní kan eh, dandan wọ́n gbọ́dọ̀ fáyà àwọn dókítà mm. àkọ́kọ́ nìyẹn kán ṣe ìwádìí wọn kó yẹn ẹlẹ́ẹ̀kejì ń gbé kán mọ̀ tún lè gbé ẹjọ́ pé àbúrò pòfẹ́sọ̀ ah, yẹn àbí dókítà yẹn tó wà ní ìjáàjì ó ti ẹ̀fù mi rí ó jẹ́ kinní kan kán mọ̀ tún lè yẹn náà kán ṣe ìwádìí fínífíní kán kó àkóyawọ́ lórí ọ̀rọ̀ náà kálẹ̀ jẹ́ kí ọmọ nàìjíríà mọ ibi tí ọ̀rọ̀ náà tí ó yọrí sí torí bóòlù àṣẹ wà fún ti nínú ọmọ àkọ́kọ́ ni pé ó pọ́sibù pé ọlọ́run òfìfú sí nínú èmi ò mọ̀ ẹ̀yọ̀kan kìí ṣe pé ẹ̀mí ò pé ọlọ́run òfìfú ẹ̀yọ̀kan yẹn síbẹ̀ ẹ̀rọ tó kìí sọ lẹ́ẹ̀ èmi rẹ̀ níṣe dókítà ìgbà tó bá ṣe wádìí wọ́n mọ̀ pé ọlọ́run fi sí bí ẹnìkan ló kọ́ tiẹ̀ tó dipa tó tó bá dipa náà wọ́n rí tó kán jẹ́ kí n gbáyé kán jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀ kán dẹ̀ níṣẹ́ wípé ọmọ yẹn wọ́n wọ́n múra ọlọ́run délẹ̀ níyàn kan múra ẹni tí wọ́n yọ fún ẹlẹ́gán ó kú èyàn ti bàyàn lọ́wọ́ rí tó dẹ̀ tẹ́tẹ̀ fìlà wọn lẹ̀ láì ẹni tó dẹ̀ kú hmm. oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ so kán sì wádìí fúnifúni lórí ẹ̀ aṣojú hmm. ẹja dókè lọ́run tá a bá padà dé a máa tẹ̀wájú ẹ máa láǹfààní láti pè wọlé ìgbà náà ẹnìkan ti sọ pé ẹ béèrè béèrè tẹ̀sán pé ẹ á béèrè ń béèrè àbẹ̀wò ni <laughs> a bá padà dé a máa tẹ̀wájú à ń lọ à àti èdè. ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn àkókò rèé fún yín láti máa pè wọlé tẹ́ bá ti wá pè wọlé nọ́mbà tẹ́ pè wọlé sí náà níbẹ̀ ní ojú móhùnmáwòrán yìí tẹ́ bá ti wá pè wọlé ẹ rí dájú pé ẹ dákọ yín àtibítẹ́ ti ń pè kí ẹ sì ṣe ọ̀rọ̀ yín ní ṣókí ẹ má gbàgbé pé ẹ nílò láti jìnnà sí ẹ̀rọ móhùnmáwòrán yín nígbà tí ẹ bá ń pè ẹ jọ̀ọ́ ẹ já ṣe ọ̀rọ̀ wa ní ṣókíṣókí tá a bá ti láǹfààní ní àtìpè wọlé nígbà tí a ń retí ìpè àwọn èèyàn ní lọ́wọ́ báyìí. ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú. ẹ ti wọlé. ẹ̀lú. ẹ káàárọ̀ sàtàlà ń bá sọ̀rọ̀ láti wò láti. látòṣèdì. látòṣèdì ẹ tẹ̀ wájú sà. ok jọ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tí látòṣèdì. Hmm. Eh, ẹni tí eh, àlejò yín tó ń jókòó yẹn. tẹ́rí hmm. àwọn chairman yẹn. Hmm. tí mi ìbá ti wọlé nu wọn alágbára ni. lóòótọ́ ní àwọn kan ní èkó bíbáyìí bí oṣù dìyà ni ìtọ́ bá ti wọlé tọ́ báyìí wọ́n kó lọ lẹ́kì yẹn hmm. Hmm. wọ́n kó lọ bí ẹ̀yìn hmm. wọn kánsílọ̀ náà wọ́n tẹ̀lé wọn yẹn bẹ́ẹ̀ rí wọn tọ́jú báyìí wọ́n sọ fún pé àwọn oṣù oníṣẹ́ so mi ì sọ pé nǹkan tí àwọn gómìnà náà ṣe dá o but àwọn náà wọ́n ní ẹrù wọ́n lẹ́rù lọ́wọ́ wọ́n lẹ́bọ̀ lẹ́rù àwọn tí wọ́n wá wọlé lẹ́kì èmi àwọn tí táwọn yẹn ń kó lọ bẹ́ẹ̀ àwọn yẹn ń lọ London ni. àbí àbábùjá ń máa bọ̀. ọ̀dà ẹ ṣe. ilé tẹ ẹjọ́ ń gbé tẹ́lẹ̀ nígbà tẹ ẹjọ́ ń kàfé ẹ̀ rí wọn mọ́. Hmm, hmm. ẹ ṣe wọn àdókò. àwọn wọn wọn wọn wọn wọn wọn lẹ́rù lẹ́ wọn lẹ́rù lẹ́ bọ̀. ọ̀dà hmm, ọ̀dà ẹ̀rí ẹ̀ káàrọ̀. sálà ń bá sọ̀rọ̀ láti bò. láti alágbolé. bàbá wa látara gbolé àkútè ẹ ṣeun bàbá wa kábíyèsí bàbá. yóò dáa fún yín. àmì àṣẹ Èdùmàrè. ọkọ yẹn ní. mò ń jẹ yín o. yóò dáa fún ẹ nífẹ̀ẹ́nukọ o. àmì o àmì ẹ ṣeun. kò dìgbà tó o bá sọ pé káwọn èèbò ti jẹ káwọn èèbò mọ̀ bó ti jẹ. àbí. gbogbo nǹkan tó ń ṣe nílé iṣẹ́ yìí kò sẹ́ni tí o máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ hmm. bí ọlọ́ ṣe ń lò yín bẹ́ẹ̀. ẹni tí àwọn gómìnà ni o chairman ni o ìjọba fúnra ẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Hmm. kò sí nǹkan ni pé tó bá jẹ́ pé ẹ mọ Ifọ̀ local government. Hmm, hmm. olóńkọ̀ tó àgbègbè wa ń bí. mo mọ Ifọ̀ dáadáa. ẹ lọ tí fọ kò sí nǹkan tí a ṣe tí fọ níbi alágbólé. Hmm. àkútè wọn àrí nǹkan kan sí. àwọn Ṣàngó Ọ̀tà gan kọ́. adóodò Ọ̀tà. kì í sọ lórí ẹ̀wà àtijọ́ ogún ọdún mo ti wà ládùúgbò yìí. local government ò rí nǹkan kan sí. kò sí nǹkan tí a ṣe wọn á ní kò sówó wọn ò fún allocation ẹ lọ wọlé tó ẹ kọ́tà kútẹ́ ọ́fíìsì ẹ kọ́tà kútẹ́ láti bí ogún Hmm. wọn àparí ẹ wọn àparí ẹ rárá hmm. èmi kàn mọ̀ pé ọlọ́run á gbé mẹ̀kúnnù níjà. àmín àmín àmín. ó sì dájọ́ ọ̀tọ̀ láfẹ́ ọ̀fẹ́ sì dájọ́. Hmm. ẹ ó yẹ káwọn yẹn wá ti gbọ́n ó yẹ ká ti kẹ́kọ̀ọ́. ọmọ àtìkù ò sí ní nàìjíríà o. ọmọ òbí ò sí bí o. ọmọ tinubu àwọn tó wà bí ipò tó wà kò jẹ́ tó lè lọ́dọ̀ wọn o. ẹ gbọ́ ẹ gbọ́ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa fúnra wa a tún máa jẹra wa ń yà á máa fi jẹra wa

láti ìjú la ti ń sọ̀rọ̀. ìjú ìṣàgá. ní ìjú ìṣàgá nípínlẹ̀ èkó. aládìbò pọ̀ láti ìjú. Mm-hmm. ẹ tẹ̀wájú. wọ́n ti ẹ̀kọ́ wọ́n yà á náà pé ṣé kò sí iṣẹ́ amọ̀nù kankan ní adó odò nítorí pé gbogbo ọ̀nà ìlógbò gbogbo ẹ̀ bàjẹ́ bẹ́yẹn. Mm-hmm. ní skul bẹ́ẹ̀ ṣe ni wọ́n rìsíkì ara wọn láti tọ ẹsẹ̀ bọ́ ẹni ní mm. gbogbo ìgbà. ládò bẹ́ẹ̀ ni. Hmm. Hmm. ọ̀nà òkè ọ̀dà ara ẹ̀ kẹ́tẹ̀ wá wò kẹ́tẹ̀ wá síbẹ̀ kí wọ́n wò ó. láti hmm. balógun títí lọ sí ìlú kòkò dára kò hmm. kìdí ló sì wà níbẹ̀ táwọn yà ọmọ àwọn méjì ara ní gbogbo tójú máa ń dàtí wọnú omi yẹn. adóòdù ọ̀tà. adóòdù ọ̀tà. ọ̀rọ̀ náà ò sí pa ara sẹ́kọ̀ọ́ ohun òṣòṣò ohun òṣòṣò ní sáìdì ìjúmìlà yìí ni ó lágbára jùfá kí bàbá náà máa gbọ́rọ̀ ní àwọn bàbá Abíọ́dún náà kí wọ́n wá sí ìlú kí wọ́n wo tí ìṣẹ̀lẹ̀ Hmm. ọ̀dà. ọmọ ìta nílẹ̀ náà ni àti secondary school ìfẹ̀ náà la la ní. Hmm. inú òbí la wọn máa ń fẹsẹ̀ owó tojúmọ́ tó yẹ pé kòkòrò mú wọn àwọn là ń ra oògùn fún wọn ní gbogbo ìgbà. Ah, kẹ́yìn kẹ́yìn sì wà. Hmm. láti bá gbogbo náà kò dára. ọ̀dà ẹ ṣeun adúpẹ́ dúpẹ́ a nílò àti sọ fún gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣé ẹ ti rí bí ìjọba ìbílẹ̀ márùn-ún tí wọ́n ti ń pè sórí ètò ìráyè alágbèlé àkìtè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn náà ń sọ̀rọ̀ Ifọ̀ adódò ọ̀tà rẹ o Ṣàngó hmm. ọ̀tà ń bẹ ń bẹ o hmm. gbogbo àwọn nǹkan gbogbo àwọn eh, bẹ́ẹ̀ bá sì wo àgbára náà mm-hmm. bẹ́ẹ̀ sì rèé bẹ́ẹ̀ bá wo àwọn ibìkan lábẹ́òkúta àwọn ẹ̀ṣà jẹ́ àwọn nǹkan nǹkan nínú abẹ́òkúta tó jẹ́ kápítà gan-an hmm. àwọn ọ̀nà ọ̀dà ń bẹ ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe ọ̀nà fáwọn èèyàn tí ń ráyè ń lọ inú wọn ó dùn láti rìnnà ọ̀nà tó bá dáa ní owó lèyìn sọ pé mo fẹ́ tajà mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo ẹ̀yin náà sọmọ tí ọlọléèwé lónìí hmm. káṣọ ẹ̀dọ̀tí tí ọ̀rọ̀ owó rọṣẹ kò ní dókòó lọ́la hmm. kọ́lọ́hún ọ̀dà kò kọ́ ṣàánú ẹlú ẹ káàárọ̀ ẹlú ẹ káàárọ̀ kálá bá sọ̀rọ̀ láti bọ̀ láti bọ̀. nineteen ló sọ̀rọ̀ láti àdìyàn àdìyàn náà kò dá gbogbo ìdókòó dé mú ta. Hmm. under ipò local government náà wà hmm. kò hmm. sí ọ̀nà tó jò bá rọ̀ kò sí ibi tá ẹ lè gbà ọ̀nà yẹn láti àgbàdo títí dé sango uh, kò sí ọ̀nà rárá so ẹ dákun ẹ bá wa ké pè wọ́n gbogbo boundary ẹ mọ̀ pé boundary is between Lagos state ní òkú so ọ̀nà yẹn ò dáa rárá. ẹ rábìnú ṣé ẹ mọ ibi tí secondary school ìgànmọdé wà ṣé wọ́n ti ṣe ọ̀nà yẹn ní Ṣàngó Ọ̀tà. ọ̀ọ́ ah, ṣé o kò sọ́nà kankan tá a ṣe. olódùmarè o ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun kí kí lẹ rí sọ sọ̀rọ̀ yìí báyìí tó. ẹ sẹ́rí tẹ́bá wo ó dáa káwọn yẹn máa sọ̀rọ̀ ibi tí iṣẹ́ bá dé dúró hmm. ní ọ̀dọ̀ wọn èmi ò kí ń ṣe gómìnà mi ò kí ń ṣe alága àbílẹ̀ hmm. mi ò sí nígbẹ̀nu ètò ìṣèjọba hmm. ṣùgbọ́n tá a bá ń báwa ló ń sọ̀rọ̀ síta mm. káwọn èèyàn máa sọ síta ẹ̀ pé kò sí gbogbo náà ni ẹ jẹ́ ká tó wà wò náà o mm. gbogbo náà kọ́ ni àwọn gómìnà náà náà lè kọ́ fà ara àwọn ibi tí autonomy yẹn tó gbọ́dọ̀ work lélẹ̀ autonomy yẹn bá work mm. irú àwọn àbá náà sọ̀rọ̀ wọn ò lè gbé àwọn kọ àwọn local government gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá ṣe ọ̀nà kíní àníjẹ́ slow work mọ́ àwọn wọn lè sí so ara àwọn kan tí autonomy tó fi gbọ́dọ̀ work òun lélẹ̀ yìí so gbogbo ọwọ́ jà ìjọba náà kò lè dé gbogbo bí hmm. ṣùgbọ́n at least tó bá ṣe ibì kan tó bá lọ tó tún ṣe ibì tó bá lọ kíní ẹ̀ ó máa ṣe kíni ó máa kárí. ẹ bá wa kí àwọn ará ilé kẹ bá wa dágbére ẹ ṣeun. tọ mo kí gbogbo ará ní pátá mo kí yín tẹ́ ti wò wá láti àárọ̀ ẹ mo fẹ́ dá mo fẹ́ fún yín ní ìmọ̀ràn wípé ọ̀la tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ ti presidential election petition tribunal tó jókòó sí ìlú Àbújá a gbọ́ pé wọ́n ní àwọn kan fẹ́ ṣe ẹ̀hónú hmm. lọ́lọ́kan òjọ̀ kan pé wọ́n láwọn olóṣèlú kan gẹ́gẹ́ bá yìí sọ eh, wípé wọ́n fẹ́ wọ́n fẹ́ kówó fáwọn èèyàn láti fi ṣe protest ẹ dákun gbogbo protest tí yóò bá ti da àlàáfíà orílẹ̀-èdè yìí rú ẹ má jẹ́ kí a mú wá hmm. especially lásìkò tá a wà yìí tó yẹ kí gbogbo nǹkan ó le koko hmm. ẹ má jẹ́ ká tún dákú sòro tó wà nílẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tí ẹjọ́ bá tẹ́ lọ́rùn lọ́la ó tún láǹfààní àti tẹ̀síwájú nínú ẹjọ́ bí ò bá tún láǹfààní àti tẹ̀síwájú àwọn tí abẹ́torí wọn máa dà lórí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ wọn ò sí nàìjíríà o hmm. ìyàwó wọn ò sí ní nàìjíríà o hmm. àwọn tí ọmọ àti àwọn dẹ̀ wà ní nàìjíríà <laughs> àti súnmọ́ wọn hmm. ṣùgbọ́n ẹgbẹ́ lọ bá wọn fa ẹni wàhálà ó le díẹ̀ yóò tiẹ̀ le ni tọ ẹ jọ torí tọlọ́run ẹ jẹ́ ká gba àlàáfíà ká gbà láàyè ẹlẹ́tọ̀ọ́ láti ṣe protest pọ̀ kó jẹ́ peaceful protest mi ò ní jù báyìí lọ. tó látọ̀dọ̀ tèmi ní ìyẹn oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣogbè ẹ̀yìn tẹ́ ẹ bá wa jẹ́ ẹ̀kú àìbínú títí ọ̀la tá a tún máa pàdé lákọ̀tún ọpẹ́yẹmí àmúsùn àlàní ọ̀kínbá rẹ̀ mọ́ dágbére pé ilé oníléwà ọ̀nà náà wà nírìí gbé sọnù bí ó ṣe bí ọmọ. tó samuel olúbáyọ̀ lámìdé apọ́nbẹ́kọ represent mc tó gba skiyaski mi skiyaski yaski entertaining refreshing and tantalizing ojúlówó ọmọ ọ̀yẹ́ ẹlẹ́ja tó dolóògbé nígboro olúùdèrè níjọ́sí bọ́bá ti di aago mẹ́ta aago mẹ́rin sa aago márùn-ún ẹjẹ́ àpàdé prefet ọ̀kọ́ládé lórí ètò ó ń gbóná yàjó yàjó ọ̀rọ̀ òṣèlú náà ni o ìyíhun ọ̀rọ̀ òṣèlú yóò ṣe kí ni yọ àti àwọn ọ̀rọ̀ tó tún súyọ lábẹ́lábẹ́ ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ láti dá sí i náírà bàájẹ gan ní kòńkẹ́lẹ́ tuntun ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní fìrìgìdì fìyìn títí ìgbà náà tààtùjọ máa pàdé ẹ ṣeun àlejò wa ìbànújẹ́ ò sì ní dé báyìí a máa rí yín bá ojoojúmọ́ gan-an ló wà ká máa gbé yín wá kàn yín pé orílẹ̀-èdè ní kò sáwé jáde títí ẹ̀ látàtùjọ máa pàdé ó ṣe kí ni o ó dàbọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjà abalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́k mọ́kàn láàárọ̀ títí di agogo méjìlá ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. Kaftan television yorùbá. àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? ah olùlékè Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.